ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار adáwọ́pẹ́ fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ sọ́látù fánàdùwà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ogun ọlọ́mọba Allah subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú lórí tafsir surati tawba látorí ayàá 75 أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصر لنصدقن ولنكونن من الصالحين رضى الله سبحانه وتعالى الله تنتهي سواجكم لا máa sọ kọ̀kọ́ àwọn mùnáfikí إسلام tí wọ́n a máa ṣe sí ẹ̀sìn wọ́n a máa kírun wọ́n a máa gbààwẹ̀ wọ́n a sì máa ṣe dáadáa nígbà míì ó ti ẹ̀já sí wípé àwọn dáadáa tí wọ́n ń ṣe yìí wọ́n ṣe pẹ̀lẹ́ni tó ń ṣe tó nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n kórìíra ọlọ́run lórí ọkàn wọn wọ́n kọtọ̀ ọlọ́run wọ́n kọtà nábì wọ́n kọtù kùránì wọ́n kórìíra àwọn onígbàgbọ́ òdodo lórí ọkàn wọn wọn ò ní fi ọlọ́run bó ṣe wulẹ̀ kó mọ́ eléyìí sì máa hàn níbi ìjọsìn afẹnuṣe wọn àbí ìjọsìn afáraṣe wọn ní máa fi ń fà á tí wọn a máa rojú láti máa kínu fọlọ́run wọn kọ́lẹ̀ bí wọ́n kínu wọn ò ní fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò lórí inú kan fi rọ́ọ̀tì ọlọ́run ọlọ́run tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn fún wa fanaduwa muhammad sallallahu alayhi wa sallam nínú súrọ́tù tauba torí wípé aburú ti àwọn mùnáfìkì ó burú ju aburú àwọn kèfèrí àbáwọn mùṣírìkì pọ̀nbélé lọ nínú ṣẹ́sí wọn ọlọ́ba allah subhanahu wa ta'ala ni ومنهم من عاهد الله ọlọ́run ni ó ń bẹ nínú wọn tó dátí pé yóò mọ bọ́lọ́run ọba gbádéhùn yóò mọ bọ́lọ́run ọba ṣe ìjẹ́jẹ́ wọ́n á ṣe àlìmọ̀ áhádà pẹ̀lú ọlọ́run píwọ ọlọ́run tó bá ṣe báyìí fún mi kì í ṣe báyìí wọ́n á ṣe ìlérí wọ́n á ṣe ìjẹ́jẹ́ nínú ṣe sí àwọn mùnàfíkì nì ṣùgbọ́n tọ̀ ìjẹ́jẹ́ títí wọn lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé ni wọn ò ní kan sí wọn fi fọ̀fin lè jẹ́jẹ́ wọn pẹ̀lú ọlọ́run ọlọ́ba Allah wọ́n sọ bẹ́ẹ̀ lórí ahá wọn tó tí wọ́n tẹ́ nígbàgbọ́ sí ọlọ́run wọn ò gbọ́ lọ́n wọn ò nígbàgbọ́ sí ìsìláàmù wọ́n kàn fi gojú ni wọ́n ní bọ́lọ́run bá fún àwọn ní ọlá tó ṣe àwọn lọ́lọ́lá tó jogún owó fáwọn tó jogún ọ̀rọ̀ fún àwọn wọ́n lánà sàdọ̀kọ́nà wà lánà kùnà sọ́lìhìn wọ́n ní à ìtọ́lọ̀n bá fáwọn nínú dúkìá àwọn ò tọrẹ fọ́lọ̀n àwọn òyìn ẹ̀zàká nínú rẹ̀ ìzàká ojúlówó tó jọ́ràn yàn àwọn òyìn fọ́lọ̀n ètò tó ń jẹ́ náfìlà àwọn tó ṣe fọlọ́run débi wípé wàlànà kò nánà sọ̀lìhìn àánú mọ̀ ọbẹ̀ nínú àwọn ẹni rẹ̀ torí pé ṣìṣe ẹni rẹ̀ òun náà ni kí wọ́n mú nínú dúkìá wọn kan fi ṣe ń tọ́lọ́wọ́n ọba tó pa wọ́n láṣẹ rẹ̀ yálà àṣẹ ọ̀ranyàn àbí àṣẹ náfìlà wọn a máa ná sójú ọ̀nà ọlọ́run eléyìí nìkan tí àwọn mùnáfìkì náà sọ jama ìṣesí wọn yìí ìyẹn ni wípé kíyàn ṣe jẹ́jẹ́ kó fi iṣẹ́ olóore tó fẹ́ ṣe kó fi kọ́ àǹfààní kan lọ́rùn nínú àwọn àǹfààní tó ń retí lọ́dọ̀ ọlọ́run anábíwá muhammad sallallahu alayhi wa orílẹ̀ yìí kìí ṣe sí àwọn mùsùlùmí wọn innama yustakhraju bihi min al-bakhil àwọn ahun náà máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ìwọ ọlọ́run tó bá ṣe báyìí fún mi èmi náà ṣe báyìí fún ọ ìwọ ọlọ́run tó bá láàmì kúrò níbi àárẹ̀ tó mú mi yìí ah! á má tọrẹ fún ọ lọ má ṣe sàrà fún ọ lọ́run má kọ́ṣe ní mọ́ṣáláṣí fún ọ lọ́run bọ́lá ọba ìjọ túmọ̀ sí pé bọ́lá ọba ọba ṣe ń tí ó ń tọrọ yìí fún kò rẹ́dí àti sílọ́ọ̀ lábẹ́bí ni àwọn ní máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ò lọ́lọ́wọ́ bá sìn ni ó máa fi ìyìn tó bá fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àbí ìsìn ọlọ́run yóò mọ̀ fi lọ́run tó bá fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run a mọ̀ fi lọ lọ́rùn eléyìí ò bójú mu bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìjẹ́jẹ́ ó fẹ́ ṣe ìlérí kó ṣe é ẹ̀sìn òlábọ̀ wá lọ́rùn bọ̀ tó bá fẹ́ ṣe rí pé ń tó ní kàpálẹ́ lórí ìlú nínú àwọn ọ̀rọ̀ mi kan náà bí sallallahu alaihi wasallam anábì kan nípa ní yòókì aláwọn mo lábọ̀ ẹlọ́run wọ́n lè lábọ̀ ẹlọ́run àwọn kan máa sọ ìtàkan fánàbíwá Ibrahim alayhi salatu wa salam wọ́n ní ó sọ fún ọlọ́run fún wọn lọ́run tí ẹ fún mi lọ́mọ kan tó bá sì lè fún ọmọ ti wá gbàgbé bọ́ ó tó ránṣẹ́ ó tó kíyàn máa retí èrè ń jẹ látara ọmọ fíyàn bímọ ọlọ́wọ́ ara ẹbí pé a ah, fi nígbà tí ń fi fún ọlọ́mọ ní tó sọ ní pé tí máa fún ọ ó fi fún ọlọ́run jẹ́mà ìtàn yóò lálàáfíà àwọn ọlọ́run wọ́n bá lọ́run wọ́n lọ́run wọ́n lọ lọ́rùn lórí àǹfààní ayé títí wọn wọ́n bá ṣe mọ́jẹ̀mú pé ìwọ ọlọ́run tó bá ṣe kìí ṣíwà tó dáa ìbẹ̀nú àwọn afẹ́sùn wọn ní mọ́kúrò ni ìsì ìbẹ̀nú àwọn afẹ́sùn wọn ní haramu ni tó ń sípẹ́ ní ẹni yìí kò gbọ́dọ̀ mọ́ ṣe bí ẹni ìwọlọ́run ọ̀la monday tó bá sọ mi dé láti travel lọ́la tí mo lọ tí mo bọ̀ a máa pẹ̀rẹ̀ kan fún wọn lọ tọ́ ní tó sọ ni tọ́lọ́mbà fi lè sọ lé yóò ṣe ṣùgbọ́n tọ́ ìjẹ́jẹ́ rẹ̀ yín kọ́ tó bá mú nẹ́ẹ̀sì bàbá sílọ̀ ká sílọ̀ bí yẹn bá lọ tó bá dé kó sílọ̀ kó dúpẹ́ ṣùgbọ́n ká máa nítọ̀ tó bá ṣọ́ mi lọ tí bá dé ń sìn wọn lọ pẹ̀lú kinní kan tọ̀ ó wá lọ ó wá lásìdẹ́ǹtì ẹ̀rí pẹ̀lú ẹ̀rẹ́ nìyí kò ní sílọ̀ náà àìṣe báwọn àìṣe báwọn torí nù lànà àwọn mùnáfìkì ni ọlọ́ba sọ fún wa nínú àyà yìí pé ń bẹ nínú wọn tí ó mọ̀ sọ pé ìwọ ọlọ́run tó bá ṣe ọlá fún mi tó gbé mi sípò ipò owó ipò yìí ń fi owó ọ̀ní ń fi ṣe ìtọrẹ fún wọn ọlọ́run ni ń sì máa bẹ nínú ẹni rẹ̀ ọlọ́run wá ní فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون ọlọ́ni falamma atahum min fadli tọ́ ọlọ́run ọba ọlọ́rọ̀ kún ni ọba ọlọ́lá ni kò sí tí yẹn béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bó ní kápá àti lè ṣe àfihàn tí ò bá fẹ́ ṣe ọlọ́run wá yàn dá ọlá fún wọn àwọn mọ̀náfíkì Madina ọlọ́run ṣọlá fún wọn owó dé ọrọ̀ dé bákìlù bíhì ní tí wọ́n ṣèlérí lé lórí tí wọ́n ṣe ìjẹ́jẹ́ lé lórí wọn bá tó ṣe mọ́ bá ṣe lóbíhì wọn bá ṣe èyí sì ni yóò wọ́pọ̀ nínú ṣe sí ẹlòmíì náà nìyí yóò mọ̀ ní wọn lọ́hùn tó bá fi lè ṣe báyìí fún mi nǹkan báyìí ní ṣe fún wọn gbólóhùn yóò dáa ká sin ọlọ́run tẹ̀mítẹ̀mí tìfẹ́tìfẹ́ àìfi orí tá a bá fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ká lọ mọ́jọsùn lọ́rùn bẹ́ẹ̀ la àìfi ìjọsìn tá a bá fẹ́ ṣe fọ́lọ́run ká lọ mọ́ orí lọ́rùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n torí pé àwọn ìtọ́mọ́ sábà máa ń ṣe bẹ́ẹ̀ bọ́lọ̀ bá padà wá gbàdúrà wọn èyí tí wọ́n ṣe lé lórí wọn yé múṣẹ́ wọn yé múṣẹ́ àwọn ni bá kílò bí i wọ́tẹ̀ wọ́lọ̀ kàkàkí mùnáfìkì kó náwó ẹkù ti búra wọn ni lẹ́nà sọ̀dọ̀kọ́nà dandan dandan ọ̀ràn yàn ló jẹ́ léwa lórí ká náwó sójú ọ̀nà ọlọ́run ní gbogbo ọ̀nà tí yàn fi náwó owó wa dé ọ̀rọ̀ dé ẹ̀ẹ̀nà tọ̀rọ̀ yàn ẹ̀ẹ̀nà ti náfílà ẹ̀ẹ̀nà kankan wàtẹ̀wàláwò wàrún mórí dùn wọ́n iná oṣù lọ́nà ọlọ́run báná ìbá ń sọ pútọ̀ ọlọ́run ló gún yá o ilé oníkálùkù ilẹ̀ ní o báwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo nínú àwọn sọ̀hábà wọ́n máa ti ń gbé tọrọ wọ́n ń gbé kọ́bọ̀ omi bẹ́ẹ̀ làwọn tí wọ́n ti ṣèlérí ti ti gbàdúrà wọn yìí wọ́n bá kẹ́yìn وإنه فأعقب عقبهم نفاقا في قلوبهم فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم إلى يوم يلقونه بما أخلقوا الله بما أخلفوا الله ما وعدوه بما وبما كانوا يكذبون الله الله سبحانه وتعالى فعقبهم نفاقا في قلوبهم látara àwọn ìwà jàǹdùkú bẹ́ẹ̀ kíyàn fi dúdú kó fi sínú kó sì mọ́ pọ funfun jáde kíyàn fi ìwà àbàjẹ́ ìwà láìmúrí ìwẹ́ ẹni bí ìwẹ́ ọ̀tọ̀ ọlọ́run kó fi sínú kó sì máa ṣe bí ẹni rí kó máa sọ̀rọ̀ bí ẹni rí kó máa sọ̀rọ̀ bí onígbàgbọ́ òdodo eléyìí ní ń bẹ lẹ́yìn níṣe sí àwọn mùnáfìkì tọ̀ ọlọ́run wá fi nìfáàkù ànìfáàkù ọlọ́run fi ṣàdánwò fún wọn ó fi san wọ́n lẹ́sàn kí ló ń pè nìfáàkù ẹ̀rí pé nílùú òkè tí a bá fẹ́ dẹ afẹ́ dẹ ìsà tá a bá ti rí ojú ìwò ìsọ̀ èkúté ni ẹ̀ẹ́mọ́ ni àfè ní ẹja ni kátó mọ́ ẹbẹ́ á lọ wá bí tí ó ní ojúṣe ọmọ pẹ̀lú ojúṣe á lọ wá tá a bá ti wá rí ẹ̀há á wà díbẹ̀ tẹ́ ẹ̀ bá díbẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní dẹ́ tẹ́ ń dẹ́ tẹ́ ń dẹ́ òun náà gbọ́n òun nìyẹn kéèyàn lójú méjì ó lójú méjì ó ní ihò méjì nílẹ̀ yorùbá wọn ní olójú méjì bí ọ̀bẹ ṣùgbọ́n nínú tẹ̀sìn anefap iná ní ìzìhàrù alìsìláàmù ìzìhàrù ìsìláàmù wàlùkẹ́yìr kéèyàn fi ìsìláàmù hàn ó ṣe bí mùsùlùmí kó ṣe bí ẹni rí kó sì fi wà dáadáa hàn bẹ́ẹ̀ sì ni wà ìbùtọ́ọ̀nù kúfúrí wọ̀ṣàr kó wá fi aburú pamọ́ àti islam àti kékeré ìní ń bẹ lọ́kàn rẹ̀ kò ní ìgbàgbọ́ sọ́lọ́ mọ́ṣú rẹ̀ kó mọ̀ kò nífẹ̀ẹ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ ànábì kò nífẹ̀ẹ́ àwọn ẹni rí ọlọ́run nítọ́ òun ọlọ́run wá fi san wọ́n lẹ́sàn òun fi gbẹ̀yìn wá dúdú ń bẹ lára wọn nìfàákọ́n fi qulubihim ló fi jẹ́ pé táwọn afẹ́sì máa ń sọ̀rọ̀ wọ́n á ní gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ròyìn náà lọ́kùnrin àání tọ́lọ́wọ́n ròyìn pẹ̀lú ìwà nífàákù tó kù wọ́n mùnáfìkì kèfèrí ni wọ́n tẹ́lẹ́dẹ́ torí pé nífàákù wọn ni ànífàákù àlẹ́ẹ̀tẹ̀kọ́dí àlùmọ́kùnrinjú nínú àlùmílà ni nífàákù tọkàn ni kí ni nífàákù ṣiṣẹ́ kí ni nífàákù torí ahọ́n gbogbo ayàlù kùránì kẹrin tọ́lọ̀ sọ̀kà lórí ọ̀rọ̀ mùnáfìkì nífàákù mùnáfìkì nífàákù kèfèrí ni wọ́n anábà muhammad sallallahu alaihi wasallam oní ayàtò almunafik salasa nínú bomi min ayàtò almunafik nínú àwọn àmì tá a fi máa dá mùnáfìkì mẹ́ta bẹ́ẹ̀ ìdá hadasa kadab wa ìdá wa'ada akhlab wa ìdá tumina khan ìdàgbé ẹni tá a bá rí nínú mùsùlùmí kí máa parọ́ ó sì kórìíra lọ́kàn a máa jàǹbá àdéhùn ṣùgbọ́n lọ́kàn rẹ̀ kí máa banújẹ́ kò fẹ́ àmọ́ rẹ̀ nù bẹ́ẹ̀ fún láfúnṣọ́ kì í mójútó afúnṣọ́ bó ti ẹ̀dá sí pé lórí ọkàn rẹ̀ a máa bá nínú jẹ́ mùsùlùmí ni nàkísù alìmánì mùsùlùmí tó túmọ̀ sí pé kì í ṣe orí ọkàn làwọn ọ̀wà mẹ́tẹ̀ẹ̀ta yìí orí ọkàn rẹ̀ kan náà ti ń jáde orí ahọ́n rẹ̀ orí ìṣesí rẹ̀ ni ìyìn làwọn ń pè ní ànífàákú àlàámálí alẹ́bí làáyò kùrìjú nàìjíríà òun ẹmú yàn kúrò nínú ẹ̀sìn Islam a máa sọ yẹn di ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n náà Al-Qur'an Karim kọ́ìdá nìyẹn nínú ọmọ tafsir tá a bá ti rí zọ́nà bá ròyìn àwọn mùnáfíkì gbogbo àwọn tọ́nà bá ń alimunafikun alukullas munafiki pẹ́pẹ́lẹ́ láwọn yìí kéferí ni wọ́n lẹ́fì máa rí gbẹ̀yìn ìgbẹ̀yìn ìdájọ́ wọn náà lọ́kùnrin tánà ọmọ mọ́rọ̀ wọn wá ọlọ́run wọn ilé ah, iná ni já nẹ́mọ̀ bí iná bí ìjìyà tó nípọn ìjìyà ẹlẹ́tẹ̀ فعقبهم نفاقا في قلوبهم ọlọ́run ló wọn lọ́wọ́ ọba látara àṣesí wọn yìí òun wá fi nífàkù ẹ̀rí òun fi san wọ́n lẹ́sàn-án ìwà ìdá wọn tí ń bẹ lórí ọkàn wọn. إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه ní ọjọ́ tí eléyìí yóò máa bẹ lára wọn yóò máa bẹ lórí ọkàn wọn títí dìgbà tí àwọn náà pàdé ẹ̀san tí máa ń bẹ níbi ẹ tí bá máa ń jàǹbá tí bá máa ń jàǹbá ọlọ́run níjọ́ wo ni ọjọ́ alqiyama wàbí máa kẹ́nu yaktibun àti àwọn irọ́ bàǹtàbàǹtà tí àwọn ènìyàn máa ń pa wọ́n máa fi búra nínú ọlọ́run wọ́n máa fi gbára wọn kalẹ̀ wọ́n máa fi bu ara wọn mọ́lẹ̀ láti lè fi tán àwọn mùsùlùmí ọlọ́run nítọ́ nífàkù náà ni wọ́n mọ lò títí tí ìgbẹ́ ọjọ́ gbẹ̀yìn fún wọn tí ó fi dẹjẹ́ ọjọ́ alùkìyàmà ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب رضى الله سبحانه وتعالى ألم يعلموا ọlọ́ni táwọn mọ̀náfíkì tí wọ́n mọ̀ ní alámiyà alámù ṣé kò yé wọn ni tí wọ́n mọ̀ ní tọ́jú afọ́nufọ́ra ni amma Allah ya'lamu sirrahum wa najwahum pé gbogbo kọ̀kọ̀ wọn àti gbangba wọn ìdámọ̀ràn wọn láàrin ara wọn ní kọ̀kọ̀ wọn ní méjì wọn ní mẹ́ta wọn gbogbo tó ń ṣe ní kọ̀rọ̀ pátá òun ló hàn sí ọlọ́run ẹ̀rì ìyá ọba mọ̀ láti mọ̀ mọ̀ yìí pé ìmọ̀ ọlọ́run kò síbi tí mọ̀ ọlọ́run ọba tí ò sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀dá ńlá ni ẹ̀dá kékeré ni ó ńlẹ̀ ni ó ń bẹ ni ó ń omi ni lóhun nìkan ni wọ́n ni tó ni tí ni ìgbàgbọ́ alùsùn náà ìgbàgbọ́ àwọn mùsùlùmí gidi nù sọ pé ọlọ́run máa ń bẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ní àlàmìyàlàmù annàlá yàlàmù ẹ̀rí pé ìmọ̀ lọ́lọ́run máa ń sọ láàrin ìmọ̀ ni sọ ọlọ́run bá ń bẹ níbi gidi gbàgbọ́ tí ò dáa ni níbi bẹ̀rẹ̀ ìmọ̀ ọlọ́run ló rọ́ ọlọ́run ọlọ́run ọba òun lòun mọ̀ dájúdájú

inú orúkọ ọlọ́run albátinú àzọ́hírù ni ọlọ́run bíbẹ ọlọ́run mímọ̀ ọlọ́run ó hàn débi pé kò sí tó hàn tó so ìròyìn mímọ̀ ọlọ́run nìkan là máa fi ròyìn kò sí ẹ̀dá ọlọ́run kan tí ó fọwọ́ ẹ̀sọ̀ yà tí gbogbo nǹkan lòun mọ̀ tán bó bá lòun mọ̀ tán tí ó mọ sí ń bẹ nípa àkọ́ rẹ̀ adágbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaib khamsa ó ní àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́ márùn ni la ya'lamuha illa Allah kò sẹ́ni tó mọ̀ àfi ọlọ́run ó wá kà á nínú kàtán ó wá gbẹ̀rún lé ayé al-Qur'an al-Karim sọ́tù Luqman ayé àgbẹ̀yìn tọ́lọ̀bá ní inna Allaha indahu ilmu sa'a ọlọ́run nígbà tálẹ́kì á mọ̀ ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ àfọlọ́ nìkan lára àmọ́ kọ̀kọ́ nìyẹn gbangba kọ̀kọ́ nìyẹn alára yasalunaka ayyana mursaha wọn á bí wà nábi pé nígbà wo lálẹ́kí àmọ́ ọgọ́ ilmu wa inda rabbi ọba o tó mọ tó pamọ́ tọ́mẹ̀dé ènìyàn mọ̀ ma ń pè ní ìran gẹ́ìbù ló ń bẹ ìran gẹ́ìbù ò ní bẹ gẹ́ìbù kan gẹ́ìbù náà ni wọ́n kò ní gẹ́ìbù nìsbí àmọ́ kìí ṣe pàápàá gẹ́ìbù gangan kìí ṣe pàápàá kọ̀rọ̀ ẹ̀rì pé níjọ́ bá ṣe ń bẹnu mọ́síláṣí yìí nísìnyí tọ́ àwọn aláàmọ̀pá ń bẹnu mọ́síláṣí àwọn mẹ́ta máa ń bẹ ní Ọ̀yọ́ wọn ní mọ̀ bí táwà wà àbí a máa bẹ́ẹ̀ mọ́ ní mọ́ wà sọ ọjà oṣì ojú ọ̀nà oṣì mo wà mọ́ṣáláṣí o géèbù náà nù mo ò mọ àbí but nísìnyí tí wọ́n ti wá mọ̀ nísìnyí káwọn akọ́lá tó dá síta nísìnyí lílo <laughs> kámẹ́rà lájẹ níbi tí wọ́n ti wá mọ̀ ẹ̀hẹ́n tó ṣe géèbù wá nù tó pàápàá géèbù kọ́ nìkan bẹ́ẹ̀ bọ̀tọ̀ gébù ní ṣùgbí náà ni àmọ́ kìí ṣe gébù hakiki lára rẹ̀ o náà ni scan táwọn obìnrin máa ń ṣe tán bá lóyún tó bá ti tó bí oṣù mẹ́rin ó ní máa ṣe scan ṣe gébù ni gébù kọ́ ojú lásán lè rí tó wà ń bẹ̀ ẹni ó mọ̀ ni ó mọ̀ ẹni tí ó sì mọ̀ ní màá kìí ṣe pé kọ̀ǹpútà yẹn ló wá ṣiṣẹ́ débi pé ah wá lọ́pọ̀lọ́jọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló gbé kalẹ̀ ìrònú ibi tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lè ṣiṣẹ́ dé nínú ẹ̀ náà fún kọ̀ǹpútà lò kọ̀ǹpútà ò gbọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ kọ̀ǹpútà lọ òní bó ṣe rán jùlẹ̀ tábà parí ti wọ́n lọ wo ẹ ọkùnrin ní obìnrin eyín ní ojú lásán lè rí àwọn ìyá wa nílùú òkè wọ́n mọ̀ wọn lè dáadáa tí ti rí bọ́n ah àṣàkẹ́ oyún rẹ ọkùnrin ló ń yóò sì bímọ yóò bọ́kùnrin ya ya

in tó lè mọ̀ ìwọ náà lè kọ ìwọ náà lè mọ̀ ọ́ kò pamọ́ sí gbogbo èèyàn bó bá pamọ́ sáwọn èèyàn kan kò pamọ́ sáwọn èèyàn kan ṣùgbọ́n táà ń pè ní géèmù gangan gangan in tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò lè mọ̀ láíláí mọ̀lẹ́kà kan ò lè mọ̀ àfáà kan ò lè mọ̀ anábì kan ò mọ̀ wọ́n pọ̀ kọ́kọ́rọ́ rẹ̀ márùn-ún Muhammad sallallahu alaihi wa sallam ló sọ fún wa ọlọ́run sọ nínú sọ́tù Luqman inna Allaha indahu ilmu as-sa'a wa yunazzilu al-ghayth wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun náà تكتب غدا وماذا ما تدري النفس بأي أرض تموت مرعنوا نانو إداكم لما náà máa ti skype ọlọ́kùnrin ló ń bẹ̀ẹ́ ẹ̀ẹ́kan sọ fún wa gbèsè ayé ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ kọ̀kọ́ rẹ̀ nìtí tàbí kọ̀kọ́ gbé òkè skúl wo ni ó lọ primary school wo ni ó lọ secondary school wo ni ó lọ yóò jẹ́ kàwé rárá àdó jẹ́ níkàwé tí nínú àwọn alùsùnà nàmọ́ náà alùbídẹ̀ ẹ̀ka ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀dá kò mẹ́lẹ̀ ìjẹ̀mọ́ àtọ́lọ́bọ̀ Allah subhanahu wa ta'ala anábì kò mọ́ tí nǹkan kan bá pàtàkì nígbèsè ayé yìí tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ dáwọ́lé ẹ ṣe dùn ọ́lẹ̀ istikhara tẹ́mọ̀ ní Allahumma ìwọlúwa wa inni astakhiruka bi ilmik mo wá ìwọlúwa wa pẹ̀lú ìmọ̀ rẹ mo fẹ́ ṣàyẹ̀ṣà pẹ̀lú ìwọlúwa wa wa astakdiruka bi mo ń wá ìkápá agbára pẹ̀lú ìkápá ìwọlúwa وأسألك من فضلك العظيم مهم بلو ولو إنه الله عليك الطبي فإنك تعلم ولا أعلم ولو مدج إميو مرارا وأنت علام الغيوب ولو بطو مضبوطا فإنك قفتا فتا torípé ká fẹ́yàwó jẹ́mọ́ kọ̀ọ̀kọ̀ ni ọkọ akọ́jú ni ìyàwó akọ́jú ni agbàmọ́ fẹ́ra wa náà ni tọ́ ńgbà bá ti tẹ̀lé òfin ọlọ́run ìjẹ́sì tọ́ka wa sí tàbí mẹ́fẹ́yàwó tàbí ńlọ́kọ ìyókù tàwọn kúlù ni agbára lọ́lọ́ lórí ẹ̀ ní ìlú pàtàkì tó dáa ká máa ṣe istikhara ká máa súnmọ́ lọ́run lẹ́yìn àwòtá bá ti rí ń táa fẹ́ tọ́ káwá fi bí ọlọ́run ọlọ́run ní àwọn mùnáfìkì wọn ò mọ̀ ní tẹ́ má mọ̀ tọ́lọ́run bá mọ kọ̀kọ̀ ó mọ gbangba ní ìdáfín lọ ọlọ́run wọn ò ní fi lọ́ọ́ aláṣọ àwọn mùsùlùmí àwa gbà lọ́kàn ní ìṣesí wa lóríkèríkè ara wa èpè ọlọ́run kò sí tó pamọ́ fọ́lọ́run ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba ni bàbá ń bẹ lẹ́yọ̀ kan ó mọ̀ ọ́ bàbá ń bẹ méjì ó mọ̀ ọ́ ìta fẹ́ sọ tí ń bẹ lórí ọkàn wa ó mọ̀ àlímú bí zá ti sùdúr ìtẹ́ èrò lórí ẹ̀mí tẹ́ẹ̀tẹ́ẹ̀ tí mo bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ gbogbo ẹ̀ ti yọ́ lọ́n tipẹ́tipẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nínú sahih muslim oníná lọ́hà qad kataba maqadir al-khalaiq khamsina alfa sanatin qabla an yakhluqa as-samawati wal-ard oníná lọ́wọ́ bá ti pèlè sí kalẹ̀ ó ti kọ́ kalẹ̀ gbogbo kádàrà ọmọnìyàn ẹ̀dá àtẹ̀yàn àtẹ̀ránkó àtàlùjọ̀nú àtẹ̀yàn ọlọ́run kádàrà gbogbo ìgbésí ayé wa 50,000 years kọ́nà tó dá sánmà àti ilẹ̀ subhanallah الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم ọlọ́rin inú yìí tí àwọn mùnáfikí nínú ṣe sí wọn alẹ́dínà yẹn lè zúnà lè mùtàtọ̀ rẹ̀ yìí mínà lè mọ̀ mẹ́lẹ́ nínú ṣe sí wọn ní pé wọ́n a máa lálàfẹ́ ẹ̀mọ́ kíyàn lálàfẹ́ kíyàn búyàn kíyàn kíyàn lálẹ́ lábùkù kó mọ́ fi iṣẹ́ rẹ̀ tíyàn ṣe kó mọ́ fi yìnlẹ̀ lamzu lamzu wọ́n máa ṣèbàjẹ́ yẹn káàkiri wọ́n ṣèbàjẹ́ ń tọ̀hún lójú rẹ̀ dára sí àwọn mùnáfíkí nù tọ̀ ìjọba tó wá ṣèbàjẹ́ tí wọ́n mọ̀ lálàáfíà àwọn èèyàn àlùmùtọ̀tọ̀ wì í náà àwọn tí wọ́n tún tiraka níbi ìjọsìn fọlọ́hún tèbédò lè yí gbogbo ẹ̀yìn tọ́nà ní kẹtọ̀ kẹ mọ́ lọ sójú ogun ẹ mọ́ lọ Tabuk ẹ mọ́ jẹun ẹ mọ́ gbádùn ràkúnmí nìyí ẹ mọ́ lò owó nìyí ẹ mọ́ lò kàkà kí wọ́n yìn wọ́n lórí eléyìí inú tún máa ń bí àwọn mùnáfìkì wọ́n bá tún máa lálàfẹ́ wọn minal mu'minin nínú àwọn onígbàgbọ́ òdodo àwọn ò gbé wá wọn ò gbé wá o mùnáfìkì ò mú wá o mùnáfìkì ò gbé wá o mùnàfíkì àwọn ọ̀nẹ́mù kankan wá tó wọ́n ti pé wọ́n ti ṣe ìlérí wọ́n ti ṣe ìjẹ́jẹ́ pé àá ìwọ ọlọ́run tó bá fún wọn lówó àwọn alágbàwájú láàmà náwó tọ ọlọ́run wá fún wọn lówó tán tọ ọba tó ní kò ṣe yọ owó ṣe yọ lápò mọ́ wọ́n tún ṣàwọn sọ́lọ́run ọba tó wọ́n ráwọn onígbàgbọ́ òdodo tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tó ti náwó tán nára tán náà dọ́lọ́run fún wọn sójú ọ̀nà ọlọ́run wọ́n bá tún mọ̀ ṣe lábùsù wọn ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n kó nǹkan kalẹ̀ nínú àwọn mùsùlùmí tó kó ọ̀rọ̀ rẹpẹtẹ kalẹ̀ walladhina la yajiduna illa juhdahum àtàwọn tí ò tiẹ̀ nínú àwọn mùmìnì tó ń tí àìní náà náà ná Allahu akbar tó ń tí àìní ọwọ́ wọn ti kàn ìsàlẹ̀ àpò jẹ́mọ́ wọ́n tún ha wọ́n ha àpò wọ́n tún ná kò ní dáa kí wọ́n lọ tàbùkù kí wọ́n dé kí mọ́ wà ní kankan fi kalẹ̀ bó ṣe mọ ní ó mọ subhanallah báwọn kẹpẹ àwọn mùnásì kí o ṣe yin àwọn tó kó rẹlẹ̀ kẹrẹpẹtẹ wọn tó bọ́ síbí àwọn tó tún tiraka wọ́n tún bú wọn ó tún ọ̀dẹ̀lẹ̀ yín ni ó ní o tún kó kalẹ̀ subhanallah wọ́n ní fayaskaruna minhum wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ máa bú wọn wọ́n máa lálàfẹ́ wọn wọ́n máa kàn wọ́n lábùkù wọn mọ̀ pàwọn eléyìí ìmánì ló fà á bí ìmánì bá ń bẹ lára èèyàn dáadáa jẹ̀mọ́ à nígbà fífẹ̀ bí lùlá kára wọn má bù mọ́ sọ bùmọ́ tọ́nà bá fún wọn á sílẹ̀ bá ti ẹ̀ ní at least á fọkàn sí tá a bá ní á fọkàn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìran àwọn mùsùlùmí ìran ìran ni wọn àwọn kan bẹ wọn á fi ọkàn sí wọn á fi dúkìá sí ọlọ́run jogun dúkìá fún wọn wá tó fọkà sí àwọn kan sì ń bẹ̀tì nìyí kò ní sí kápá ẹ̀mí ọkàn tí wọn. nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogun ó ní à ó láwọn kan bẹ wọn ò sí lójú ogun pẹ̀lú yìí o wọ́n bẹ́ lé o ṣùgbọ́n ládàá wọn bí ládàá ti rí náà ni àṣọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ni anábìíní bẹ́ẹ̀ ni anábìíní habasahum alhabi yẹn kí nǹkan kan ló dí wọn mọ́lẹ̀ ṣùgbọ́n àníyàn bẹ àníyàn bẹ lára oore kíyàn láníyàn dáadáa nìyẹn ayé tọrọ kọlọ̀n kó gba dúkìá tó fún lágbájá kó fún yàn kí náà ń pè yín o hasadu àbí tọ̀ ṣùgbọ́n gbà mí ìyá máa tọrọ ẹ̀ sábàrí pé ẹni tọ́lọ̀ ń fún dúkìá yìí <laughs> kàkà kó sójú ọ̀nà ọlọ́run ó fi ń gbógun tọ́lọ́run ni ah, wọ́n lọ́wọ́ òsì gbá lọ́wọ́ rẹ̀ kó fún mi kí n na sójú ọ̀nà rẹ̀ ẹ̀yẹn lè sọ báwọn wọ́n ní sọ ibò kọ́wọ́n sọ muslim àkàrà àwọn yẹn ni owó ṣe ránù owó ṣe ránù ah allah akbar wọ́n lọ́wọ́ òsì àgbà lọ́wọ́ rẹ̀ kó fún wa ẹ̀ ká fi ṣe dáwà ká yẹn dáwà lọ́wọ́ ìyẹn máa mú yẹn wá ìyẹn ṣe hasadu kì í takọ́n tí àwọn munafiki kìí wọ́n ti máa ń fi àwọn onígbàgbọ́ òdodo lórí ìtiraka wọn ìnáwó sójú ọ̀nà ọlọ́run ọmọ tí wọ́n ṣe lè yẹ ọlọ́ni sakhrallahu minhum Allahu akbar sakhrallahu minhum ọlọ́run ni wọ́n ń fa àwọn mọ̀mìnì wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni tó ní púpọ̀ nínú wọn tó gbé púpọ̀ kalẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́ bí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àtẹ́ntí ò ní púpọ̀ nínú wọn tó fi kínkíní kalẹ̀ bí àdúrú ríra wọ́n fi wọ́n ṣe yẹyẹ wọn náà ní sẹ́kọ̀rọ̀ àwọn náà wọ́n fi wọ́n ṣe yẹyẹ kì í ṣe nínú ìròyìn ọlọ́run fi ni yẹ máa ọba ara ṣe rẹ̀ <laughs> ìròyìn ọlọ́run sùkúríyà àsùkúríyà kìí ṣe ìròyìn ọlọ́run kìí ṣe ìròyìn ọlọ́run ṣùgbọ́n tọ̀ bẹ́ẹ̀ máa fi bẹ́ẹ̀ bọ́ ọlọ́run ọba lò ọlọ́run fi bẹ́ẹ̀ bó ń tọ̀hún lò bẹ́ẹ̀ náà ni kéèjì bẹ́ẹ̀ ni kéèjì kí ẹ mọ plot kìí ṣe ìròyìn ọlọ́run ṣùgbọ́n bọ́lọ́run bẹ́ẹ̀ máa fi bẹ́ẹ̀ bọ́ ọlọ́run ọba lò ọlọ́run fi bẹ́ẹ̀ bó ń tọ̀hún lò yẹ̀kí dúnà kéyídá wá àti ìdù kéyídá kìí ṣe ìròyìn kìí ṣe ìròyìn àpọ́nlé ọlọ́run kìí ṣe ìròyìn ọlọ́run táàmọ́ fi ròyìn ọlọ́run ṣùgbọ́n bí èèyàn bá fi bẹ́ẹ̀ bọ́lọ́run lò ọlọ́run fi bẹ́ẹ̀ bóńtọ̀hún lò ọlọ́run ní sẹ́kọ̀rọ̀ lọ́ọ̀hù mí ní wọ́n ọlọ́run ní ẹ̀rọ àwọn mùnáfíkì áá òun náà yẹ̀yẹ̀ wọn ọlọ́run sì yẹ̀yẹ̀ wọn. wọn sọmọnà ń dìbò fífẹ́ ìbílẹ̀ lọ níbikíbi sọmọnà ti níbi rẹ̀ lókùn bàtà àti mọ̀fótọ́ wọ́n fẹ́ náà sójú ọ̀nà ọlọ́wọ́n bá ní ìtawà náà bá ní ẹ̀rí ó bí tí kò bí tí kó tóbi kò tóbi ẹ́ bí àtàwọn oní tí wọ́n ní wọ̀lọ̀kẹ́ náà bí tí wọ̀lọ̀kẹ́ náà bí ó tó nǹkan ànàmọ̀ fílẹ̀ ìkànnù ẹlẹ́ẹ̀kejì ká má mọ àwọn èèyàn sí yẹ̀yẹ́ gbàkígbà tó máa ń ṣiṣẹ́ ọlọ́run ayé tí yẹn ṣe yẹ̀yẹ́ aburú ńlá ni kí yẹn máa ṣètò ọlọ́run kẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ẹ̀rí yẹn tó ń gbàwẹ̀ ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ torí pé yẹn ò gbà ẹ̀rí yẹn tó ń sin lọ́run tó ń kírun ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ torí pé yẹn ò kí ẹ̀rí yẹn tó lo hijab tó múra ẹ̀sìn tó tún bojú ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ torí pé yẹn ò ṣe ẹ̀rí pé ẹ̀rí yẹn ẹ̀ máa bẹ̀rẹ̀ fi ṣe yẹ̀yẹ́ torí pé yẹn ò kílẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run fòóntàn ọlọ́run torí pé kìí ṣe ẹni ẹgẹgẹ la fi ṣe yẹ̀yẹ́ yìí ti ń bẹ lára rẹ̀ ló fa yẹ̀yẹ́ tá a fi ti yẹ̀yẹ́ tọ̀ yìí ti ń bẹ lára rẹ̀ sì rìn yìí àṣẹ ọlọ́run lẹ́nu yẹn tẹ̀lé tá a bá wá fún tọ̀hún ṣe yẹ̀yẹ́ jẹ̀mọ́ à ń fọlọ́run ṣe yẹ̀yẹ́ nù à ń fi ọlọ́run tẹ́ni yẹn tẹ̀ láti ẹ̀rẹ̀ à fi ṣe yẹ̀yẹ́ nù èèyàn sì ní fọlọ́run ṣe yẹ̀yẹ́ kọ́ lọ́mọ fi ṣe yẹ̀yẹ́ mo dẹ̀ dá sí pé pọ̀ kò sí yẹ̀yẹ́ kan tẹ́ẹ̀dá kò séde kan kẹta kan tí ó dá tẹ̀lọ́lọ́run <laughs> ọba ní orí lórí lọ́lọ́run kí la jẹ́ kí lọ́mọ nìyẹn jẹ́ nígbà bá lọ́wọ́ náà la máa ń ṣagídí wọ́n lọ bá gbóṣì dé ní tìǹtọ́ ẹ akọ òṣì tó bá dé ọmọ ènìyàn rọ̀ nígbà kòrónà dé tó gbọ́ dídọ́ tó kan lọ́wọ́ wa àgbélé tàlólé sọ̀rọ̀ gbogbo àwọn babaláwo tán mọ ìtàn ẹ tí wọ́n jẹ́ professor nínú yẹpẹ̀ gbogbo wọn everybody dákẹ́ ta ló rí yẹpẹ̀ ta ló sọ fún wa pé kòrónà ó dé gbogbo àwọn àfáà tó ń tẹ́ yẹpẹ̀ àwọn jẹ́ lánàábí àwọn tẹ̀sùn náà àwọn olómi alùwàlá ìbóná wà kò sẹ́nìkan nínú wọn tó fọ̀ sí pé kòrónà ah, oh, ó yẹ kí ó nàìjíríà ó yẹ ká wake up túbọ̀ yẹ káwọn afá àti rí ilé ẹjọ́ sọ pé yẹpẹ̀ ń bẹnu ìsìlámù yẹpẹ̀ ń bẹnu ìsìlámù kọ́ gíráfù ló ń bẹnu ìsìlámù ẹ̀ẹ̀rí pé korona ń bọ̀ gbogbo yín ẹ̀rí pé kòrónà ń bọ̀ tó fi wá dé ó tún wá dé náà nìyí tọ̀ àwọn tí èdè yẹpẹ̀ wọ́n ń bomú ẹ̀yin náà ń bomú wọ́n ń náà ń bo ẹnu wọ́n ní ká gbélé náà ń gbélé subhanallah tó túmọ̀ sí pé irọ́ ni gbogbo irọ́ ni ọmọ ìdí ènìyàn á jẹ́ á استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين ọlọ́run bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ọlọ́run ni istaghfir lahum ọlọ́run ni wà nàbí tọrọ àforíjì fún wọn mo wọ ẹ̀rí àwọn olùhàtẹ́ istaghfir lahum àbóòtí ẹ̀tọ́ bóyá o ṣe àbóòtí ẹ̀ ṣe in tastaghfir lahum sab'ina marratan tó bá ṣe léyìí nígbà àádọ́rin fàlẹ̀ ìyẹn kúrò lọ́hùn láhùn ọlọ́lọ́mọ wọn náà bò ní dáríjì wọn kí lóde ọlọ́mọ tánà yóò mọ̀ ní ọlọ́mọ tánà yóò mọ̀ nípa àwọn ẹni yẹn kí lànà bí mọ̀ Muhammad sallallahu alaihi alábí ò ní màkà kan bá fi mọ́ kò ní màkà kan bá fi mọ́ ni wàwájà yẹ kà bọ́ọ̀lá ó ń bẹ láláìmọ̀kan àṣìṣe ẹ mọ́nà sótọ̀ in tó yá nàbì sí òun ló fi ń tọrọ àforíjì ó wù ú kó tọrọ dáríjì fún wọn àwọn tí wọ́n sápadà lójú ogun tí wọ́n lọ láì tí tó bẹ́ẹ̀ pé ìnira tààrẹ̀ ìnira tara irọ́ nífàákùn nífàákùn ló mú wọn ṣe ìwà mùnáfìkì ara wọn ni owó anábí kánábí tọrọ dárí yìí fún wọn aláwọn ni tó bá tọrọ dárí yìí fún àbóòtí ẹ̀ tọrọ kúrò àpò tọrọ ẹ̀mí seventy times kí ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé látẹ̀sẹ̀ pèrè láhùn mọ́ tọrọ ẹ̀ fún wọn ìtumọ̀ ẹnu torí pé ní tó yí ọlọ́wọ́n bá fi tọ́lọ́wọ́n bá mọ̀ nípa wọn anábí ọmọ ìmánì ò sí lórí ọkàn wọn dáadáa ò lórí ọkàn wọn wọn ò nífẹ̀ẹ́ kódà anábì wọn ò ní kí ànábì rẹ fún rẹ ọlọ́wà ni kódà kò ṣe ní seventy times fàlàyé yẹ́gbẹ́rọ̀ lọ́hùn lẹ́hùn ẹ̀wò fàlẹ́ǹtì lánàá bẹ̀rù ni wẹ́ẹ̀dọ̀ sí láà àwọn àkóónimọ̀ tafsir wọn ni nephew àtàbíìdì láyéláyé tálíkì àmọ́ èdè wọn lọ́wọ́ bò ní dáríjì wọn kí ló tọ́rọ wọn fi rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ṣàlàyé ذلك بأنهم كفروا بالله ورسوله tìrítà àwọn ẹni wọ̀nyí káfàrú káfàrú billah wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ alkúfùrù ndọ́gbẹ̀ ní kúfùrù káfí nǹkan kan bò nǹkan mọ́lẹ̀ ndọ́gbẹ̀ bẹ́ẹ̀ káfí nǹkan bò nǹkan ní hijabu ẹ̀rí pé wọ́n fi ìdáàbò bo áwòrà ìwò mọ́lẹ̀ ni tó ti yé ká fi ká mú aṣọ ká dàbò tán tẹni tí ó ń wò ó tí ò mọ tó ń bẹ lẹ́yìn aṣọ so kúfúrù alùpùpù dàgá ẹ̀rí rìtọ́ọ̀rùn alálùpàlùbì tí wọ́n dàbò ọkàn mọ́lẹ̀ wọ́n dàbò ọkàn mọ́lẹ̀ kí n táà ń pè ní ìmánì kó mọ́ wọlé ìmánì máa ń wọlé sórí ọkàn ni ìmánì ìmá wọlé sórí ọkàn tọ̀ kí ìmánì má bàa lè wọlé wọ́n wá da wọ́n fi kúfùrù bí gàgá wọ́n wá dàbò ìmánì wá wọlé lọ́nà fi ni káfàrú billah lam yu'minu wọn nígbàgbọ́ nínú ọlọ́run bó ṣe wọlé kó mọ̀ wa rasuli bẹ́ẹ̀ ni wọ́n gba anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọn ò nígbàgbọ́ sí i tó bá rí bẹ́ẹ̀ nǹkan kẹ́ni mọ̀nà ni wọ́n ni àbẹ́ni tó sọnù ẹni tó sọnù ni wọ́n tí èèyàn rẹ̀ ni wọ́n àbẹ́ni ibi ẹni ibi ni wọ́n kí lọ wá sí láyé àwa sí lọ́hùn ni ìpínlẹ̀ ká sí ọlọ́hun òun náà al-imanu billah al-imanu bi rasulihi alladhi ká nígbàgbọ́ nínú ọlọ́hun ká sì nígbàgbọ́ nínú òjíṣẹ́ tọ́lọ́run ìpínlẹ̀ ìjọsìn nìyẹn bí ò bá ti sí jama òdo ni anábìá muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún mu'ad ó ní wa mu'ad innaka ta'ti qauman ala al-kitab bó ṣe ń lọ yìí tó ń lọ ní yemen ó rí àwọn al-kitab mbẹ àwọn jews àwọn christians ó bá wọn mbẹ nínú àwọn tó bá nù faliyakun awwal ma tad'uhum ilayhi an jẹ́ kí nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí kí wọ́n ṣe ọlọ́run alọ́kan ṣoṣo la ilaha illallah muhammadu rasulullah yẹn number one number one falyakun awwal ma tad'uhum ilayhi la ilaha illallah fa innahum ata'uka fa innahum ata'uka lidhalik lẹ́kẹ́ wọn mọ̀ gbótọ̀ ọlọ́run ti ṣe lọ́rùn ẹ̀lẹ́wọ́ lórí o ìrun wákàtí mélòó wákàtí márùn ní ọ̀sán kan òru kan ìyẹn ni pé ní orí ọjọ́ kan tó ìpínlẹ̀ ìjọsìn òun náà ní àlè ìmẹ́ẹ̀nù billah ká ní wọ́n bá ti ń ṣe bí ẹni tó nígbàgbọ́ tán wá ń ṣiṣẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ bá rí wọn tán kírun bẹ́ẹ̀ bá rí wọn tán gbáwẹ̀ ọlọ́run sọ ọ́ ọlọ́run láàyè kúrú nàlọ́ha ìlà kọ̀lílà wọ́n ìrántí ọlọ́run níbi ìjọsìn kíkíní ni wọ́n ìdà kọ́ọ̀mù ilẹ̀ sọ̀láàtì kọ́ọ̀mù kùsàlà ọlọ́run nítọ̀ nígbà bá rí wọn tán wá fẹ́ kírun irọ́ ni ó wọn ò nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ ọlọ́run òròjú náà kírun jẹ́mọ́ ẹni tó fòrò jù kínú kí wá tó fi wá gbáwẹ̀ nínú òun àtàwẹ̀ èwo ló le nínú òun àtàwẹ̀ èwo ló le àwẹ̀ le jùrún lọ àwẹ̀ le gbogbo àdámọ́ ọmọnìyàn bíi tẹ́bi kọ́ ọmọ ènìyàn ò bébí ṣọ̀rẹ́ àdámọ́ ọmọnìyàn ni a bébí ṣọ̀rẹ́ tí wọ́n sọ bí ẹ bá jọ nígbàgbọ́ òdodo kò sí tọ́lọ́wọ́n ọbọ tí ó ní kó ṣe lókùnbà tí ìmánì bá ti jókòó ìmánì máa jẹ́ kí n tó le lẹ́mìí mùnáfìkì kó rọ̀ lójú nígbàgbọ́ òdodo ni àtàfáàkùlù àtàfáàkùlù ni pé ah ìmọ̀ náà ah ó ní ìṣàlùwàlá ah ìwọ́ tó lè wẹ̀ kí ló wá lédè kó ṣàlùwàlá <coughs> àlùwàlá wà ní lára ìlú ó rọ̀ ọlọ́run àbẹ́ ìdí gama Allah akbar ah, jẹ́mọ́ tí ló lé ní káàkiri kò sí tó lé mbẹ́ kò sí tó fà ọlọ́run ti rọ̀ wá lọ́rùn ni látara ayé máa ní ẹlòmíì ṣe exercise láti bí lọ sí kòròdú yóò sáré alọ́ àtàbọ̀ yóò sáré ni yóò sáré lọ ni yóò sì máa mí yóò sì máa mí yóò sì máa mí tọ́ ẹni tó lè ṣe yóò ní ẹlòmíì ó lọ stadiumu yóò lọ lọ three hours stadium yóò kù sókè yóò jẹrẹ mọ́lẹ̀ yóò jù gbogbo up and down down left and right yóò lọ bẹ́ẹ̀ tó bá di Allahu akbar ah tọ́wákìlù ah a ah, imani bẹ̀ a ah, imani bẹ̀ imani ni o imani ló mú ẹ ló fi dìde ló fi kírun àìjẹ́bẹ̀ ni ah, ẹni tó ń ṣe society ẹni tó ń ja boxing ó yẹ kó mọ̀ ẹ́ pé boxing le ju ìrun kíkí lọ tó bá rí bẹ́ẹ̀ ìrun kíkí ó rọ̀ lọ́rùn ju boxing lọ kí ló wá dé kí ló dé ọlọ́run ọmọdúpẹ́ o wọn mọ́ṣà lékún yíma ni ọ ọlọ́run wa innaha lakabiratun illa ala al-khashin irun lakabira yóò tóbi ṣùgbọ́n o lẹ́mí àwọn olùpáyà ọlọ́run olùbẹ̀rù ọlọ́run inú ẹ̀ tóbi ní tóbi kí ló dé tẹ́lẹ̀ mi fi fẹ́ sílẹ̀ àti kírun ni ìmánì òsì lórí ọkàn rẹ̀ ni bí mọ́ni bá ń bẹ lórí ọkàn jẹ́mọ́ ó fúyẹ́ bàjẹ́ kódà ibi tó tún fúyẹ́ dé ìsìláàmù tọkọ wáyé pé tó ò bá lè dúró kírun jókòó tó ò bá lè jókòó kírun tó ò bá lè jókòó dùbúlẹ̀ àbí tó ò bá lè wà mọ́síláṣí kí ló tún sọ kírun lé ẹ̀wọ̀n kọ́ bá ò lè wà mọ́síláṣí kírun lé.

àti zaka ni àti ṣe olóore ni àti irun ni àti hajj ni yóò kórè ẹ̀ lórí ọkàn mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ bàbá kan ní 2016 2014 àjọṣe hajj mọ̀tò díjọ́ ọdún ọdụ ọdún gangan lẹ́mọ́ lọ ju òkò òkú ńlá ọjọ́ ọdún léyà á lọ ju méje kan ọjọ́ kejì 21 méje méje méje méje sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ àyè mẹ́ta tọ̀ bàbá yìí mọ̀tọ́ wá jọ́ kejì wọn náà wà nínú ìná pẹ̀lú wa àfihàn àti lé sixty wọn wá sọ fún pé bàbá ó yà jẹ́ lọ dùkú ó ní nǹkan ó ó lè tó ń ṣe lánàá tó ń lọ jù lánàá yẹn nìyí òun ti kó gbogbo yòókù títí ní àti tọ̀la àti tọ̀túnla òun ti kó gbogbo ẹ̀ fún wó gbà tó bá di lọ́la máa pín fún àwọn yòókù rẹ̀ máa pín fún àwọn yòókù rẹ̀ ẹni àwọn sọ́nà wà pé à kò dáa wáyé ní kí ni ó dáa kí ni ó dáa òun tó ń ṣe ájì lẹ́sìn yìí ájì lẹ́yìn twenty five minutes èyí ń sì ní ẹni tó bá bàbá sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan sọ̀ṣẹ̀ wá nìyẹn tí kò dìbò ní mẹ́rin dákẹ́ <coughs> subhanallah ẹ̀wọ̀n kan kíyàn kúrò lórí ní nàìjíríà kọ́ra pé wọ́n ràn wọ́n ló tún bá lọ sí ilẹ̀ mímọ́ kò ní ṣe ilé mọ́ wàláhì ló dájú pé ìmánì ìyẹn gbọ́dọ̀ gbájú tó ìmánì àkọlọ̀ máa kẹ́ gbogbo àwọn afáàlù súnà tí wọ́n jẹ́ ká mọ̀ wọ́n jẹ́ kó yé wáyé pé ìmánì nìyẹn máa ń mójútó jù gbogbo táǹpẹ̀ ní nǹkan jẹ́ sọ́nà fi sọ́nà lábàá lọ́rùn lọ àwọn afáàlù súnà ni wọ́n jẹ́ ká mọ̀ pé àlè ìmánì التوحيد العقيدة نمبر 1 التوحيد أولا لو كانوا يعلمون إيماني نمبر 1 في أمامه إيماني باتجوكو دماغ wàláhí èyàn mọ̀ náwó yóò ti mọ̀ rọrùn èyàn mọ̀ kírun yóò ti mọ̀ rọrùn èyàn mọ̀ ṣàlùwàlá yóò ti mọ̀ rọrùn èyàn mọ̀ ṣíṣẹ́ olórin yóò ti mọ̀ rọrùn a mọ̀ sí ọlọ́run pẹ̀lú ìrọ̀rùn àti fẹ́ ìmánìlì bó ṣe obìnrin náà ni yóò wọ ìjábọ̀ ẹ̀ ara òró ara òní ara òkan ara òta ẹni tí òwà tó wọ pátá àti ni ah owó òun wọ pátá òun ò wọ kankan wọn ni ah àjíyà no feel it ah for me i dey sweat o ah o sì mọ kankan tó bá ronú tí wàdà báyìí tó lára títí munafiki nù jama ẹlẹ́kàdẹ́ka mójútó imani wa imani pàtàkì púpọ̀ ó pọ̀ bí imani bá jókòó nàìjíríà wa ìjẹmọ́ ìlú yóò da àìfàyègbà imani náà nàìjíríà rí wọ́n jẹ́rí tọ́lọ́bàá tọ́lọ́bàá fẹ́ bá lẹ́dìgbà imani láyé tọ́ kúfúrú ṣírúkù ní ó jókòó kúfúrú ṣírúkù sì rèé yìí tọ́ kọ̀ǹdọ́tọ̀ ni wọ́n kọ̀ǹdọ́tọ̀ àìnífọ̀kànbalẹ̀ kọ̀ǹdọ́tọ̀ àìríjẹ kọ̀ǹdọ́tọ̀ àìrímu kọ̀ǹdọ́tọ̀ òṣì kọ̀ǹdọ́tọ̀ ìpayàn láì ní gbogbo ìran aburú pátápátá kúfúrú ṣíríkù oníkọ̀ǹdọ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá ní ìmánì bó ṣe yẹ ká ní àà kọ̀ǹdọ́tọ̀ ìfọ̀kànbalẹ̀ ni ìmọ̀nà ni ìlànà ni ìfẹ́ ni oore ni ìjọmọ̀ nìyàn yóò dá lára ẹni látara ìmánì kùrán ló sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́ni wallahu la yahdi al-qawma ọlọ́run ọlọ́run ọba òun ò ní fi ọ̀nà mọ àwọn ìjọ alábòsí àwọn olùkọjá lòfin ọlọ́run àlùfáàfẹ́kù àlùkòsó òun ìkọjáàlà kákọjáàlà ọlọ́run yẹn ni pé ká má tẹ̀lé òfin ọlọ́run gbẹnikẹ́ni tí ìbá tẹ̀lé òfin ọlọ́run jẹ̀mọ́ òun tó ń ẹ̀ṣẹ̀ ní o ó yẹ pé fùsùkù fùsùkù wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fùsùkù bí yóò bá tú kùránì èèyàn bùkátà ẹ̀kọ́ bí yóò bá tú ẹ̀sùn ọbí ẹ̀bọ́ síwájú ogun ẹ̀bọ́ síwájú ẹ lọ dá kùránì ẹ lọ dá tọ̀ kùránì dẹ́ ìmọ̀túnmọ̀ rẹ̀ <laughs> ẹ lọ dá tọ̀ èyí tí a ṣe yí òwúlò fún yín jẹ́mọ́ fùsùkù ìpele ìpele ni fùsùkù kan bẹ a máa gbé ọ̀kúrò nínú ìsìlámù

kò ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn ó ní ṣe pẹ̀lú àwọn tuntun tó yẹ kán mójútó ṣùgbọ́tọ̀ wọ́n mẹ́hẹ̀ níbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà sì ni wọ́n àmẹ́lẹ́ṣẹ̀ ni wọ́n náà fi sùúrù al-iman naa se ni wọ́n dẹ́nu. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون رضى الله سبحانه وتعالى فرحة المخلطون بمقعدهم المخلط مخلط ولن tó yapa sófin ọlọ́run gbogbo tí yóò bá fi yapa sófin ọlọ́run ọlọ́run nìkan gbà bí owó sùsùn ó gbà bí mọ̀kálàfùn tọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń lo eléyìí fún gangan kò ní pé alimọ̀kálàfùn òun ni àwọn tí wọ́n yapa sófin ọlọ́run látara ìpẹ́tọ̀ wọ́n gbẹ̀yìn sílé nígbà ọlọ́run pàṣẹ ìlọpàdé àwọn alùpùpù àwọn tó bá àwọn mùsùlùmí jagun ogun tàbókù àwọn wá padà sílé àwọn ò jáde tó fi yé àwọn onígbàgbọ́ òdodo bọ́ síta àwọn dúró sílé àwọn onígbàgbọ́ òdodo wọ́n tẹ̀ láti ọlọ́run àwọn yẹpa sófin ọlọ́run wọ́n dúró sílé khilafa rasulillah ọba tó ń dunú látàrí eléyìí àwọn ìran tó dákú wípé tí wọ́n dúró sílé wọ́n ń bẹ nínà níran àwọn ọ̀ràn kan ń bẹ àwọn òpàríhà àwọn òdùnnú àwọn banújẹ́ ìwọ̀n bá ọmọ ìyá mi lọ ní bá wọn lọ tàbú wọ́n banújẹ́ wọ́n sunkún àwọn onígbàgbọ́ òdodo làwọn yóò torí pé obìnrin ni wọ́n obìnrin yẹn lọ torí pé ọmọdé ni wọ́n ọmọdé yẹn lọ torí pé àgbàlagbà arúgbó ni wọ́n mòmìnì arúgbó ni wọ́n tọ́ ọlọ́run bó yọ̀ǹda wọn tí wọ́n lọ torí pé àwọn aláàárẹ̀ aláàárẹ̀ yálà àárẹ̀ ipò wo wọn mọ́lẹ̀ àbí àárẹ̀ pẹ́tọ̀ kò rí náà afọ́jú àbádìtí sádìtí máa jagun tẹ́bá ní kó kọ́ọ̀mù kò ní kọ́ọ̀mù wọ́n bọ̀ wọ́n bọ̀ bóun ní ṣe gbọ́ àbá tọ́jú báwọn ló ṣe jagun àwọn kọ́ yóò mọ̀ pẹ̀lú mí yóò kàn dájú kọ́ àwọn tí wọ́n jọ wá ní yóò bá lóun parí ogun tán lẹ́yìn ló wá pa gbogbo àwọn yẹn tán gbogbo àwọn eléyìí la máa pè ní àdùn àpá àwọn tí wọ́n lẹ̀ mọ̀kànlá fún làwọn náà tó ti yé àwọn náà jáde ṣùgbọ́n tọ̀ àìmájáde ti ti wọn wọ́n ní àlùwúdúnù àṣẹ̀rẹ̀ yìí wọ́n ní lẹ́gà islamic backup ọlọ́run yóò da wọn tó ń gbélé so àwọn máa ń banújẹ́ báwọn lọ wọn máa ń banújẹ́ gbogbo láti Ramadan èyí tààrà wí àríkí níjàmọ́ àti ìdákọ́ńkọ́ ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ bá níyàwó kan ọkọ kan ìyàwó kan àwọn méjì náà ni ládàá wọn sáfù wọn gbogbo ẹ̀ méjì náà ni bọ́lá bá dogo mọ fún wọn méjì mẹ́ta tọ̀ gbogbo ọdẹ mélòó ọdẹ márùn wọn bẹ́ẹ̀ bá níyàwó méjì alhamdulillah ọkọ ìyàwó méjì sáfù àwọn obìnrin àbí jẹ́mọ́ tó àrí jẹ́mọ́ pé ọmọ ti pé mẹ́wàá àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà nìyí onígbàgbọ́ òdòdó banújẹ́ pé ààrí ah, mọ́síláṣí lọ ààrí ìrì lọ gbogbo àwọn oṣù lóore lóore lóore lóore táà máa ń ṣàárẹ̀ ṣe àwọn ẹ̀ banújẹ́ ṣùgbọ́n mọ̀ náà fi kí àtẹ̀dá ah, bá ń darí wo kòrónà tákùn máa bá sí ẹ lọ dákun táà máa ṣe tiẹ̀ lọ táà máa bá ṣe ń ṣe ilẹ̀ kò ní kí ń lé náà so bẹ́ẹ̀ náà ní gbogbo tabu àwọn onígbàgbọ́ òdodo bànújẹ́ báwọn lọ òtúpọ́lọ̀ yànda wọn kọ́mọ́ lọ bẹ́ẹ̀ làwọn mùnáfìkì àwọn kèfèrè mùnáfìkì àwọn dunú ah! ẹwọ́n ti rí ọlọ́run bó yànda wọn kọ́mọ́ lọ wọ́n tí sànábì ni wọ́n tí sí rẹ̀ wọ́n tànábì sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run wá tó àkìrí wọn tó kùmọ̀ tọ́lọ́run bó yànda wọn gẹ́gẹ́ àwọn tó wọ́n rẹ́ni àwọn tó wọ́n dunú ah ọlọ́run bá ní وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقوا كرا كراهية كراهية ọkàn nìyẹn máa ti ń kọ nǹkan wọn láti jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ohun wọn wọn wàkọ́ọ́lú ẹwùkan ò lẹ́yìn ìgbà táwọn òṣèṣẹ́ láti lọ wọ́n tẹ̀lé òfin ọlọ́run wọ́n tó máa ń fẹ́ convince wọ́n tó fẹ́ convince àti confuse àwọn onígbàgbọ́ òdodo kí náà wí lẹ́tẹ̀ǹfìrú fìlì harù ah! bọ́nà bá ní ká lọ jagun fèsì ilẹ̀ ẹgbẹ́ ní ká lọ jagun ni ẹ́ òun ló gbóná hàn ara yìí ah! ọlọ́run rọrọ̀ jọ lọ ọlọ́run róró ẹgbọ́n nǹkan filihar ọlọ́run ní ẹ̀ṣẹ̀ nǹkan ẹ̀ sọ pé oòrùn sẹ́nà tó ní ẹ̀lọ́kù mọ́gbọ́rún mú ni ta ló dá oòrùn ta ló dá yìí gbogbo gbogbo ni jẹ̀mọ́ níbi táwọn onígbàgbọ́ òdòdó ti ń lọ ó wá sún sàárì ẹran pé mo sàárì sí lè ah, ó yàtọ̀ pàtó jùlọ ní ah, àwọn èyí jagun bẹ́ẹ̀rí máa tó fi gbẹgbẹ jagun mẹ́rin ló wọ́n ń wò báyìí ó wò bí kàlẹ́dà lábọ̀wọ́ yìí èyí máa ní làáfi ń gbáwẹ̀ wàlá yìí máa nìní rọmọdánì díẹ̀ tó rọrùn díẹ̀ torí bó lóúnjẹ ńlé àti jẹ́gun ojú ó ti ọ̀ èrò bọ̀ táwọn ti wà sọ pé òwà lóúnjẹ ńlé wà ní ọ̀rẹ́ mi ó rẹ̀ ra fádà fún mi ah fádà báwo ó gbà wẹ̀ ni àbí the first question nìyẹn <laughs> kẹrin náà ah, àfà ọ̀dẹ̀ gbé mùsùlùmí ni wọ́n ah ìwé pa mí kí ló wá rí lásìkò yìí ó kọsọ̀ pẹ̀lú pé ah ibi ń pẹ́ ah ó jẹ́ wa kò ní sọ báwọn àti àwọn àbúkẹ́ fèrè ní ọlọ́gùn wọ́n wá tó wà pé mùsùlùmí lọ ó gbà wẹ̀ ni wọ́n ló wà sọ tó bá dìjọ monday tó ẹ́ pé ramadan bá lọ tán afẹ́gbàwẹ̀ ẹjọ́ monday prior àwọn iná fílà lè jọ̀rọ̀ yẹn lọ ẹ bẹ̀rẹ̀ méjì ò lé o bí mọ́ni bá ń o ṣùgbọ́tọ̀ ọlọ́run yọ̀ǹda wa àwa ní àmírù kan àmírù ẹmọ àmírù olùpàṣẹ àwa lólùpàṣẹ àwọn iná fílà tó bá gbà á látàlọ́ látàkùbá títí títí tó bá di agó bọ̀ o lè já òṣèlọ́hùn anábì sallallahu alaihi wasallam alìtàtàwìrú àmírù nàfsà ó ní ẹ̀rẹ́ ni tí ó ń gba àwẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ náfìlà òun là mírù ara rẹ̀ ìṣáà ọmọ tó bá wù kó gbà pé ìṣáà nǹkan tálákà tó bá sì wù ọ tó bá lè gbà síkọ̀ fún wọn fún wọn lóúnjẹ ẹ̀rọ bá ń gbé dèbí náà eh, eh, ìbẹ́lẹ̀ gba ọ̀rẹ́ ní mo ti já òṣèlọ́hùn òṣèlọ́hùn mo tó bá ti di bí ọ̀ràn yẹn tó lọ́hùn èèwọ̀ tó lọ́hùn nurul iman ìmọ̀lẹ̀ iman lọ́kàn àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run máa ń fún wọn sábàbí rẹ̀ àǹfààní rẹ̀ kò sí ntọ́nà bá pa wọ́n láṣẹ rẹ̀ kí wọ́n ṣe kì í lé kókó kókó lẹ́mìí wọn ní ṣe. allah akbar ìmọ́lẹ̀ ni o ẹ̀ يشرح صدره للإسلام إن الله بان في تن في دا داما صلى الله عليه وسلم الله لا يشبع على الإسلام يعني في إيمان لا إيماني يجوكو كوشن تاني فشي يورونه ثم طبعا إذا ما بعرفكم انا ألن يجعل صدره ضيقا فقر أولي انك بك كأنه يصعد إلى السماء كينوا bí ẹni pé ní kó gun sánmà lọ ni yóò lé fún àti lè ṣe bó ṣe lẹ́yìn àwọn mùnáfíkì jọ náà nù wọn ni láta ń fi ró fìlì harin ah káwá bọ́ sínú òrùn ọlọ́run ààyòrọ ọlọ́run òróró tó bẹ̀ ah inú òrùn ẹ bá yarí ọlọ́run ni wà nábi kól sọ fún wọn kól náàrú jahannama ashaddu harra iná jahannama mọ́ ẹ̀ ó gbóná jù bá lọ yẹni pé ẹmọ mọ́ tẹ́ fẹ́ wọ́ o tó ti ẹfẹ́ fẹ́ lè replace eléyìí ni ẹmọ tẹ́ fẹ́ fi replace ara wọn ó kún bẹ́tà kíyàn wọnú oòrùn kóòrùn pa ni tó ti yẹ káàsì mọ́ wọ náà já nẹ́mọ̀ ká wọ àlùjànnà tó tutù ká fi eléyìí replace eléyìí ṣùgbọ́tọ̀ ẹni pé ẹfẹ́ tutù láyé àbí ẹ̀rí tẹ̀lé òfin ọlọ́run ẹ sì pè bá kẹ́ wọ náà já nẹ́mọ̀ jẹ́ mọ́ yẹrí ọlọ́run àṣẹ dùn hárọ̀ أنا إليه يوم إليه لطاهم لو كانوا يبقهوت كان ما فيتو الله أكبر فيتو دنيا <coughs> الله أكبر أوكي أرمو أبي أبنا أبي يا نما هنا بنا أبي أه درار درار أبي ولو أشد ولو أخاف أخاف ضررين لا نيجي <coughs> أخاف درارين ونانو eléyìí wà eléyìí fúyẹ́ eléyìí lọ tó bá ti rí bẹ́ẹ̀ nìyí tó bá ti ju ìkejì lọ ẹwù kan ọlọ́run ilẹ̀ ọ̀kẹ́ ẹnu yẹ fàhún tó máa mọ fíkíù ṣùgbọ́n mùnà fìkì wọn ò mọ fíkíù èsè rí wọn ò mọ fíkíù فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون الله فليضحكوا قليلا أي منافقي ẹni tẹ́ ẹ̀rin ẹ̀rin níwọ̀nba ẹni tẹ́ ń fi àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n lọ sí tàbókù láti tẹ̀lófin ọlọ́run ẹ̀rin níwọ̀nba ẹ̀rin níwọ̀nba o ẹ̀fọ́ náà sí ẹ̀yẹ́ nù ẹ̀fà náàbí sí ẹ̀yẹ́ ẹ̀fà wọn nígbàgbọ́ òdòdó sí ẹ̀yẹ́ wọ̀lẹ̀ yàbùkù kẹsí rọ tó bá yé yín ni ẹkún lé yẹkẹ́ mọ́ fi gbogbo àsìkò gbèsè ayé yín sùn lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ sùkúrìm ah kílẹ̀ lọ padà lẹ́kẹ́ ọ̀rọ̀ ẹ̀ ẹni tó tapọ̀ sófin ọlọ́run kí ni mọ̀ rí sí lọ́dọ̀ ọlọ́run ìjìyà ní lọ́dọ̀ ọlọ́run ni ẹ̀tún wọn rẹ́ ni ọlọ́run ni ẹ̀rin yíhun ẹ̀rin níwọ̀nba torí pé jàzá àdùnnà kẹ́rin ẹ̀sìn bóun ẹ̀san bẹ fún yín o lórí nǹkan tẹ́ ẹ fi ọwọ́ ara yín ṣe nǹkan ẹ wù níwà nǹkan ẹ ṣe níṣẹ́ ọlọ́ni ẹ̀san bẹ fún yín jẹ́mọ́ eléyìí ẹ̀kọ́ nù wípé ayé máa fi àwọn onígbàgbọ́ òdodo ayé máa fi wọ́n rẹ́rìn ìgbẹ́ni tó bá ń ṣiṣẹ́ olóore bó ṣe mọ ló mọ owó lè ṣe ni ara lè ṣe ni ọ̀rọ̀ lè ṣe ni ayé máa fi ń tọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ ní ọlọ́run tó ń ṣiṣẹ́ ọlọ́run ṣiṣẹ́ ṣe ẹ̀yẹ jẹ̀mọ́ tó ń tọ̀hún ìjìyà tó tóbi ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún jẹ̀mọ́ ó dọwọ́ wa abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọṣẹ́ àlékún imáni wa insha Allah a ti mọ̀ tẹ̀síwájú ní ọjọ́ Monday wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama wa subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh